إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشار الهمون محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الذي أثبت لكم الله سبحانه وتعالى tí a lè tọrọ ìkẹ́gbẹ̀ fún aṣíwájú ọba nígbà Muhammad sallallahu alaihi wasallam àndẹ̀lọ́n ọba kí ọba wa yọ́nú sí àwọn ṣáàbà nínú àti gbogbo àwọn ẹni àtàntó sọmọ àtẹ̀jọ́ tó jíjọ́ lórí àtẹ̀yà insha Allah ta'ala ní ìní lẹ́yìnjà tí a ti fi tẹ̀sí ilẹ̀ fún àwọn ìgbà kan fún àwọn ìdíkà sí ìkejì àbẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala àlékún àlàáfíà àti okun ara náà kọ́lọ́wọ́ pọ́jọ kó fi jí kí gbogbo wa tí ó lè jẹ́ fi a ṣe àlàyé ọ̀rọ̀ lọ́wọ́ bá fẹ́ lórí gbọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kò ṣe ìgbàlérò insha Allah ta'ala ní èmi pẹ̀lú yọ̀ndọ́ lọ́wọ́ bá àmà tẹ̀síwájú láti bí kí a dúró sí bí kí Allah subhanahu wa ta'ala kí tí wọ́n ṣe ìrìn àjò lọ sí ọ̀dọ̀ fídíò ní àìkí ọlọ́ọ̀bà láwọ́sánà tààlà tí ń sọ máa pé wà ìtọ́lẹ̀ mọ́ta ìfàkáwò lẹ́ agbọ́rọ̀hù hẹ́tẹ́ agbọ́rọ̀hù méjìmá àgbàṣáyì وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ قومه حتى أبلغ مجمع المقاصد أو أمضي قربا فلما أرى جمعتهما نجا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوز Allah subhanahu wa ta'ala ti sọ fún wa <clears throat> ipe ìgbà tí ànábì Musa alayhi salatu wassalam ń sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ọmọ rẹ̀ ètò mú dání wọ́n pè ní yúṣà ọdún náà èyí ni ọmọ tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá ṣe ìrìn àjò wọ́n ní yúṣà ọdún náà ó jẹ́ nìkẹ́jú mọ́ tẹ̀lé ànábì Musa gan safaron wa hadar nígbà tó bá ní travel àdígbà tó bá wà nílé ó wá ń sọ fún wọn pé a ìrìnàjò tá a ṣe yìí ló dé tí ẹrẹ́ fi ṣe ìrìnàjò gan insha Allah ta'ala a tẹ̀ ìgbàwà tí ó wá lórí rẹ̀ nínú sọ ìlúfọ́ọ̀rọ̀ ó ní a ìní fi ìrìnàjò yìí sílẹ̀ kúdà ìbẹ̀lú àwọn fàṣírùn tí wọ́n sọ pé a ní tí ìrìn àjò ní sílẹ̀ o ó dá kò bá náwà ní 70 years àwọn kan ní kò bá náwà ní time tí ó ni ìyẹn náà ní sísílẹ̀ o títà sí sí àárín bí tí odò méjì ti pàdé àbí kádẹ̀ máa bá lọ kọmọ lọ bẹ́ẹ̀ torí pé Allah subhanahu wa ta'ala ó ti jó yà níbi Musa níbi àwọn ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ sí wípé ẹnìkan bẹ́ndì kan ìmọ̀kan bẹ lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ rẹ̀ à ń bọ̀ wá níbi tí a níbi tí ń sàlàyé òkùnfà ìrìn àjò ànábì Mùsá alayhi salatu wassalam èyí tí wọ́n rìn náà nígbàtí ànábì Mùsá alayhi salatu wassalam tó fẹ́ sí ìrìn àjò yìí Ọlọ́run ọba ti fún ní sáìn èyí tí ó mú dání òun náà ní ó ẹja gbígbẹ yìí Ọlọ́run náà fi sàmì fún ẹja gbígbẹ yìí wọ́n padà sọ di alààyè tí ó di ẹja tútù so orí bí ó bá ti dì ibẹ̀ yẹn ẹrú ọlọ́run ọba kan bẹ́ńbẹ̀ ibẹ̀ náà níbi mú só ti lọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ẹni tí ń wá lọ nìyẹn náà àwọn tí mo dání nígbàtí a níbi mú sàrí sọ́lọ́tọ̀ sọ́lẹ́ ó jẹ́ kó yí wá pé nígbàtà méjì tẹ́bí tó lò yẹn wà nẹ́fíà òòta òmà wọ́n gbàgbé ẹja àwọn méjì gbàgbé ẹnìkan ló gbàgbé lótọ́ àmọ́ nígbàjọ fún ọjọ́ rìn lọ ni ọlọ́ọ̀bà lásán tàbí fi gbàgbé kì sí Nam ìgbà tí wọ́n gbé bẹ́ẹ̀, àwọn gbàgbé bí ẹ ti bí àmìjì sùn, ìgbà tí wọ́n sùn láwọn tají, Yúṣà orí di tí ẹjẹ́ àyíkí jáde fún ìrìnbí àpò tó ti di tútù lótọ́ tó dẹ̀ fi wọnú odò sọ pé ogun bí tí ní ìsí nínú odò báyìí wọ́n ní jì ní kàkà kó sọ fún àníbì Mùsá bó ṣe gbàgbé nìyẹn nígbà wọn kọjá bẹ̀ ni sáyìn yẹn òun ní pé ládìgbà tẹ́ tí wọ́n bá ń àjìyàn lọ sókè àmúgbà tí wọ́n kọjá ibẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí rí ìnira àwọn bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí rẹ̀ wọ́n sára lànìbí Musa alayhi salatu wassalam ó sọ fún àyúṣà لولوز الله سبحانه وتعالى في فلما جاوز قال لفتاه آتنا غداءنا لقد لقينا في سفرنا هذا نصبا فلما جاوز قال لفتاه Allah subhanahu wa ta'ala onígbà wọ́n kọjá ìyẹn ọwá sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ ìṣàbù náà fún wa ní oúnjẹ tàǹkẹ̀ ẹja tàǹkẹ̀ gbé wá inú ẹgbà wá wọ́n ní ọjọ́ yẹn wọ́n rìn sílẹ̀ jọ́kejì òru rẹ̀ wọ́n rìn sílẹ̀ jọ́kejì wọ́n tó bẹ̀rẹ̀ fi rìn tíwájú kí àníbì mú sí tó wá ti kọjá ibi táwọn ń lọ báyìí ọ wá sọ fún wọn pé a ti ní ọgọ̀dá àyà oúnjẹ wà yẹn gbé wá sórí lápọ̀dìlà pínlẹ̀ ní safari na hada na sọba Ibi a ti pàdé nínú àdìta ìdàmú, wàhálà àti pàdé rẹ̀ nínú àgbèrè jíká jẹun náà wọ́n ní ìfúra ní ọlọ́run bá ti ti fún àníbì Mùsá pé ibi tó ń lọ yẹn o ti kọjá ibi tí ọlọ́run ọba lásán àtàrà ń kọ máa lọ ìyẹn ló fi sọ fọ́mọ̀ rẹ̀ fún gbé wá so ìgbà tó náà wá dáhùn pé qala ara'ayta idh awayna ila as-sakrati fa inni nasitu al-hut قال أرأيت إذ أوينا إلى الله سبحانه وتعالى ó ń sọ fún wa pé ọmọ náà ó ń sọ fún àníbì Mùsá alẹ́ sọ́látọ̀ sẹ̀lẹ̀ wípé nígbàtà ti dé bí àpáta yẹn ibi tó gbé méjì ti pàdé yẹn àà fa inú ìnà sí ìtòlù fruit mo gbàgbé fún sọ fún nípa ẹja yẹn ẹja yẹn ní ó yí padà ó kù ní àpòtà títí ó bẹ̀rẹ̀ sí wọnú odò lọ lẹ́ni kí kàn ń rin ọ̀nà tí ẹ lọ nínú odò iṣẹ́ tún ò mú mi gbàgbé tó jú pé àṣìtánì òjí ẹran fi sọ fún ọlọ torí pé ààrà nǹkan tó ṣe nílé mọ̀ ní nǹkan ní ìbẹ̀tẹ̀ tó fi hàn bá gbàgbé wọ́n lọ àpọ̀rẹ́ ah, kó gbàgbé orú alámọ̀dínyẹ̀ ló ṣe iṣẹ́ ọ̀gbọ̀n náà ìpé ah, àpọ̀rẹ́

Ah, Allah subhanahu wa ta'ala ojú yíwa kí aníbi Musa wá ń sọ fún nígbà tó ń sọ ìkáyà bọ́rọ̀ yẹn ti fún wọ́n ni zalika ma kunna nabghi níbi tá ń lọ gan-an yẹn àyè tá ń lọ ìbẹ̀lẹ́já ti yí padà yẹn ibi ibẹ̀yẹn tó yẹ ká ti bó ibẹ̀yẹn láti rẹ́ni táà ń wá lọ ibẹ̀yẹn gan-an làmì àmì tọ́lọ̀ ní máa rí òun lọ sọ yẹn ọlọ́ni fàrtàjà àlà àfáàrí jùmọ̀ pàtàkà Allah subhanahu wa ta'ala, ó máa ní ìjọ padà àríjìmá irí tàtà méjì ń tọ̀ wá ìgbésẹ̀ tí wọ́n ń gbé wọ́n wo ẹsẹ̀ yẹn bẹ́ sí ń bọ̀ wọ́n pé à ibi tí kò sáwọn èèyàn kò sílé láti máa béèrè talent trace address so ọlọ́nkọ̀ kan ní sáìn ní wọ́n ti wá ju àmì ẹlẹ̀ láti bí 24 hours wọ́n fi díjọ́ kejì so wọ́n láti padà sí ibi tí wọ́n ti wáyẹ̀ gẹ̀gẹ̀ olóòbà Allah subhanahu wa ta'ala ó jọ pé fartadda ala atharihima qasasa asar ẹsẹ̀ táwọn méjì tẹ̀wá bí wọ́n ti ṣe ìgbésẹ̀ kọ̀ọ̀kan wọ́n wá bẹ̀rẹ̀ sí tréṣì ẹsẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí tréṣì padà ibẹ̀ ni wọ́n ń tọ́lọ wọ́n ń tọ́lọ wọ́n ń tọ́lọ ìrìn ọjọ́ tóorú tí wọ́n ti rìn yẹn wọ́n wá tún bẹ̀rẹ̀ sí rìn padà sílẹ̀ Allah subhanahu wa ta'ala ó jẹ́ kí ó yí wá torí pé ìmọ̀ tí Ànábì Musa tó gbúròó òun ló ń wá lọ ọ̀dọ̀ ẹni yìí ìrìn àjò ní mẹ́jẹ̀ ní èyàn mẹ́ tí faradà àti sùúrù ní ẹ́rìkó ti kọ́kọ́ ní determination ipé gbogbo ìgbà tí ìrìn àjò yọ́ bá náwà àwọn bá lọ ní àkọ́kọ́ ni ẹ̀kejì ó tún wá dójú ọ̀nà ó tó pàdé ìnira ó sì tó kọjá bẹ́ẹ̀

Allah subhanahu wa ta'ala onígbàtà méjì ké ìgbé ààyè yẹn a bẹ̀rẹ̀ sí sọ̀lọ̀ wọ́n pàdé abden ọlọ́run pè ní abden ẹrú ní sọ pé al-ubudiyyatu kamila tashrifan li abdihi salih al-Khidir alayhi salam ipe ọlọ́run ló fún pé ẹrú nínú àwọn ẹrú sí àwọ ọlọ́run ọba ẹ òun náà ni Khidir alayhi salatu wassalam bó jẹjọ pé a rí nínú àwọn ìfàsíròn tí wọ́n ń pè ní ànẹ́bí ọlọ́run àmọ́ alkọ́rò rọ́ọ̀jọ̀ òun ní pé alẹ́kọ́bù ẹni rí ni ẹni tí ọlọ́run bá fi mọ̀mọ̀ ní tó dẹ̀ ṣàánú àmọ́ lẹ́yìn sẹ̀rẹ̀nẹ̀bí yẹn kìí sí àníbí ọlọ́run bá bal huwa abdun min ni inú àwọn ẹrú ọlọ́run ọba dáadáa ni ọwà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní fawajada adadan min ibadina atainahu rahmatan min indina wa 'allamnahu min ladunna 'ilma وَمَا Tàbá wo ọ̀rọ̀ tí ó gbé àníbì Musa jáde, a ṣàlàyé pé Ọlọ́run Ọba ní ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ẹnìkan ni, ìmọ̀ ló wá lọ. Àmọ́ Ọlọ́run Ọba lọ́sánà ọ̀tàrẹ, ibi ó ṣe ó ṣe ọkọ̀kọ́ ṣe àánú tó ṣe fún ọkọ̀ sí síwájú síwájú tó tó sọ nípa ìmú ó ní sàwájẹ̀dà àádẹ́gán min ibadina atainahu rahmatan min indina ipi wọ́n pàdé wọ́n padà rí ẹrú fún àwọ̀ ọlọ́wọ̀n ọba kan láyé tí wọ́n fi sílẹ̀ yẹn nígbà wọ́n kọ́ débẹ̀ wọ́n pàdé Allah subhanahu wa ta'ala ni a fún aṣàánú ẹ̀. Ẹndọ́lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kọ́nà kó fi àánú rẹ̀ yí ká ìfẹ́ kan wa náà. Wípé àánú rẹ̀ ní wọ́n àti ra àmọ́tòkú kulla shay. Àánú rẹ̀ gba gbogbo nǹkan láyé. Ẹndọ́lọ́dọ̀ Allah ní àyè wa òkú wa ọlọ́nkú fi ánì rẹ̀ kú bá wà lò. wọ́n ní àwọ́ pàdé àwọn méjì pàdé ẹrú kan nínú àwọn ẹrú sí àwọn ọlọ́run ọba ọlọ́run ọba ní àtẹ̀yìnáhù rahmatan min indina فيها وعلمناهم لنا علما الله سبحانه وتعالى أصني أشعنوه bákaná wa'allamnahu min ladunna ilma ọlọ́ni a tún wá sí ìmọ̀ mìíràn látọ̀dọ̀ àwọn ọlọ́run òun ni pé ìmọ̀ ń bẹ ní ọ̀dọ̀ Khadir tí ò sí ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹrúsìn ọlọ́run ọba. Nínú tí àwọn onímọ̀ tí wọ́n lé pàbá níbi ọ̀rọ̀ kan sí kejì lábẹ́ ayà yìí, wọ́n ni ma afadahu Allahu min al-khayrati ala al-khadir innama huwa bi fadli minhu subhana thumma bi barakati min sharafin a'la min لا أخاف الله بالغفران عن القدر إنما قوم منه سبحانه wọ́n ní nǹkan tí orí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn orí ọlọ́run ọba ṣe fún al-Khadir èyí tí ọlọ́run ọba níkà níbi Mùsá lọ orí tọ́lọ́run ṣe fún àwọn eh, ọlọ́run ò ṣe ìṣẹ́kẹ́ fún tó jú pé ó fi ọlá rẹ̀ ó fi kẹ lọ ayé àwọn orí yóò ìnẹ́mọ̀ húwà bí fọ́ọ̀mù ní ọlá àtọ̀dọ̀ ọlọ́run ọba ni dájí kọ́dìrì ní òun mò dáǹkan yẹn ní ọba ló ṣàánú rẹ̀ náà lẹ́yìn náà pẹ̀lú àlùbáríkà orí ìjẹ́ ẹrúṣin ọlọ́run ọba léyìí tó pé fún ọlọ́run ọ jẹ́ fún ọlọ́run ọba ó dẹ̀ tó jẹ́ olùsìn ọlọ́run ọba tó fi ìjọsìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo náà Ṣé àkọ́lé kan tó ń bẹ tó tún jù yẹn lọ tọ́lọ̀run fi ẹ̀dá kan tìta rẹ̀ tọ́lọ̀run sọ pé فوجد عددا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما نعم وعلمناه من لدنا Allah subhanahu wa ta'ala ó ní wọ́n pàdé àwọn méjì pàdé ẹrú kan nínú àwọn ẹrúsìn àwọn ọlọ́run ọba àwọn onímọ̀ sọ pé wa hal min sharafin a'la min dhalika fi ẹrú kan ti ní nínú àwọn eléyìí ẹrí kan nínú àwọn ẹrú àrùn ọlọ́run ọba á àkànní ńláńlá ni eléyìí ọlọ́run ọba ti fún àní bí ẹni dáadáa alẹ́kọ́bíọ́ ọlọ́run fi fún àdé ni nam kúlù kẹ́lìmẹ̀tì ń kúlù kẹ́lìmẹ̀tì gbogbo gbólóhùn kọ̀ọ̀kan ọmọ gbólóhùn yìí tẹ́lẹ̀ ọ̀bẹ̀rẹ̀ sínú ọ̀túnmá rẹ̀ ọmọ tọ̀hún tẹ́lẹ̀ ọ̀bẹ̀rẹ̀ sínú sọ́bjẹ́tì yìí ọ̀bẹ̀rẹ̀ sí máa tọ̀rún ọ̀bẹ̀rẹ̀ sí máa ìmọ̀rẹ́ ń pọ̀ ma ń pé ìnàmà híyá ọmọmìnàlọ́ ọlọ́ọ̀lọ́run ọba ni dáadìka fọ́bùn lọ́ ikí ìmọ̀ yẹṣá ọlọ́ọ̀lọ́run ọba ni máa ń fún ẹni tó bá ìfiṣẹ́fà rí fi ṣe yánràn ìdí ṣeré fún láwọn èèyàn lè rí ẹṣẹ́ yẹn ló kù kí ló kù òun ni pé ó fi máa jọ́sì fọ́lọ́wọ́n ọba ìmọ̀ tó bá ní èyí tó bá mọ̀ gbáyí pé ìjọsì fọ́lọ́wọ́n ọba ni wà máa fi gbáyí pé ọlọ́lọ́wọ́n ọba ni wà máa fi sin ọlọ́wọ́n ọba tí ó ní ìmọ̀ náà náà. Tọ́lọ́wọ́ bá tún wá bá kí ọ ẹ́n wọ̀ṣùrú dúpẹ́ fún ìdàwà pápọ̀ka ilé ha tó fi gbólóhùn kan mẹ́ ẹ́ tó fi ọṣẹ́ dídé ká ní ìjẹ̀mọ́ kí ní ìtẹ́lẹ̀ ní ìjẹ̀mọ́ ayà ìtẹ́lẹ̀ ní ìmọ̀ àdísì ìtẹ́lẹ̀ ní ìmọ̀ mọ́sálà ìtẹ́lẹ̀ ó wá bẹ̀rẹ̀ tó tẹ́ bákan náà fi tó dúpẹ́ fọ́lọ̀ lórí kó tó fi mọ́ torí pé lẹ́ẹ̀lì kàfọ́bù bọ́ tí ìhìnà yẹ̀ṣá torí pé ọlọ́run ọba ní máa ń fi èèyàn mọ́yàn ọlọ́run ọba ní àwọn kan wá wọn ò rí hmm? àwọn kan wá wọn ò rí àwọn kan dẹ̀ wá wọ́n rí àmọ́ wọn ò rí lò ọlọ́run ọba ní kí wọ́n wá rí mà kí wọ́n wá rí pé فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما في أطمع الله akọ àwọn ẹ̀kọ́ kan ní ibi àwọn ìtàn àníbì Musa àti ẹ̀fẹ́dẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí wá wúlò fún tùlábùdà ẹ̀lùmí púpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọrùn pé tóun bá ti ń kẹ́kọ̀ọ́ tí wọ́n gbámọ̀ lọ́dọ̀ àfá lọ́dọ̀ tí wà gbámà kò ní gbẹ̀fọ́. Àbẹ́lú ní ó nímọ̀, bí bá tí nímọ̀ tí ní ọmọ yàtà sí, yóò yà láì lójúkì, gbogbo ilé yìí, a kọ́ àwọn ẹ̀kọ́ yìí níbi ìrìn àjò tí a níbi Mọ́sá àrísọ́ọ̀tọ̀ tẹ̀lẹ́ tó sì wá sọ́dọ̀ Ṣẹ́dìẹ̀. Ní tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀, ní tó ẹkọ́ máa kẹ́kọ̀ọ́ fi bẹ̀rẹ̀ fún ọ̀dọ̀ tí ó fẹ́ fẹ́kọ̀ọ́ ó lè bá rí màmú pẹ̀lú báraka rẹ̀ ọlọ́ọ̀bà bá sánà tààdà ó ní pé kọ́ọ̀dà láhù mọ́ta alẹ́tẹ́dẹ̀ ìkàlá àtàlímà ní ìmọ̀ ẹ̀yìn tààrù ṣìdá Ah lábálá yìí insha Allah ta'ala a máa wọnú rẹ̀ lọ díẹ̀díẹ̀ nítàbí Musa alayhi salatu wassalam tó fi bẹ̀rẹ̀ òun ni pé ó lú ẹ̀kọ́ pẹ̀lú al-Khidir tí yóò lọ bá wípé ala tari'uka ala tu'allimani mimma 'allamta rushda ṣe mo lè tẹ̀lé ọ kó máa ní ọ̀nà mọ̀ lọ síbi òdodo ọ̀nà mọ̀ lọ síbi òdodo tó lọ́wọ́n fi mọ́ tí mo lè tẹ̀lé ọ kó máa kọ́ mi ẹwù gbólóhùn tí a ṣẹ́bẹ̀rẹ̀ lò ọ̀rọ̀ yìí a mú díẹ̀ wá nínú tí àwọn onímọ̀ sọ ní bí àníbì Musa ní ṣọ́ọ̀tì sọ́lá bó ṣe rọrẹ ńlẹ̀ láti lè bá alkọ́bẹ̀rẹ̀ bó ṣe bá sọ̀rọ̀ wọ́n ni tààjà bẹ́yìn yẹ́rẹ̀ ma'allinik wájú olùkọ́ ẹ̀ tó ń kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ níwájú ẹ̀ lo ẹ̀kọ́ lo ládàbí níwájú ẹni tó ń kọ́ ẹ̀ náà Tó bá fẹ́ bá ẹni tí kó ẹlẹ́kọ̀ọ́, tó bá fẹ́ bá sọ̀rọ̀, bá sọ̀rọ̀ bí arọ́kìl albáà, gbólóhùn tó bá lẹ́jù, wà àtàníhá àti tó bá dájù, òun yọ mọ́ tí bá ń kó ẹlẹ́kọ̀ọ́. Eléyìí, láfáàgún ti máa lè jú ah, ah, sí àpá ìwà lẹ́ìlẹ́pọ̀ orílẹ̀ àfáàgbẹ́ ló ti máa kọ̀ntú ẹ̀mí ara rẹ̀ láti máa fẹ̀kọ́ bá lù kó ní ìbá rẹ̀ pọ̀ mú káwọn mọ́ jẹ́ olú ọmọ akẹ́kọ̀ọ́ báyìí akẹ́kọ̀ọ́ gbólóhùn tí ń lò fún àfẹ́ ẹni èyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ inú àwọn ẹ̀kọ́ tí wọ́n lò ní pé gbólóhùn tó bá rọ̀ èyàn lo gbólóhùn líle wọ́n ni wọ́n ń so ohun yóò àgbà ẹni tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó jù ní lọ pẹ̀lú mọ̀ tí bẹ lọ́dọ̀ rẹ̀ yẹn àwa fi ẹ̀kọ́ bá lò àní bá lò pẹ̀lú gbígbé àbáwọn ọ̀rọ̀ tó lé àbáwọn ọ̀rọ̀ tó jẹ́ ìtàbùkù àní ti bẹ́ẹ̀ ni tí bá ń kọ́ wa lò àwọn ọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní pẹ̀lẹ́ gan tún lápọ̀ ó tún alábo ẹ̀yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ láwọn tí bá ẹni tí bá ń kọ́ alẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó bá dẹ̀ da òun lámọ̀ lò fún ọdọ̀ ọ̀rọ̀ mí bẹ tó yọ pé ọkà sọ pé ẹ wà tún sẹ̀sẹ̀ ah, hmm, ó wà pẹ̀lú ó lè níkà fún sí wọn àwọn ilé yìí ni respect àpọ́nlé tí Islam mú wa táàmà tí bá àwọn onímọ̀ lò tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ láti ma fi bá àwọn àgbàlagbà wa lò tí wọ́n jáwọn òbí wa àbí tí wọ́n jáwọn aṣíwájú fún wa láwọn agbègbè tí a bá wà abáwọn ọ̀gá wa kìí ṣe ìjọba àbí ìkúnlẹ̀ tí yẹn bá kúnlẹ̀ tí ó bá lórú àwọn ẹ̀kọ́ yìí ìkúnlẹ̀ yẹn kò ní kódàpò ibi tí Yorùbá gbé sí jẹ kò ní hàn bẹ̀ tó bí pé Yorùbá ti mistake wọ́n sàtìṣe wọ́n gbé kúnlẹ̀ síbi kí ni ó síbi ìsàpẹ́lẹ̀ ẹni àpínlẹ̀ wà lọ́tọ̀ ìdọ̀bálẹ̀ wà lọ́tọ̀ tí níwájú olùpẹ́ ẹ̀ ọ̀rọ̀ tó lẹ̀ òun ló ń bá sọ ìtú bí nínú kò bá sọ ọ̀rọ̀ tó dá òun ló ń bá sọ ọ̀rọ̀ burúkú òjìnà sí eléyìí tíyàn bá ń lò níwájú olùpẹ́ ní àdíwájú àgbàlagbà kan a kò ní sọ pé yàn pàwọn lé àmọ́dó ní ẹlòmíì gbọ́ọ̀rọ̀ àìkúnlẹ̀ yìí kò ló fún kíni o kò ló fáwọn olùkọ́ rẹ̀ kódà àwọn olùkọ́ lè mọ́ gbọ́ yí ń jọ mi lóyá jìnà sí ẹ̀sìn wọn àbí tí wọ́n ọdá stand wọ́n wó pé ló làwọn ṣe máa ṣe àwọn máa ṣe ń súnà ní so pẹ̀lú pé òun fi ọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn lò wó rí pé ọ̀rọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ nìí náà ilé yìí ni àwọn tí ó mọ̀ jáde látara ń ta mú nínú ìtàn ànìdìmọ́sà sí Khidir náà ń tí ó mọ̀ jáde ní kí wá ní appearance wà látòdì ìrìnláhù onígbé látòdì ìrìnláhù kíbràn mọ́ sí mọ́tọ́mọ́tọ́ hàn sí olùkọ́ ẹ̀ ara ń táwọn onímọ̀ sọ fún alábẹ́ ayá yìí mọ́fí mọ́tómọ́tó mọ́fí hàn sí olùkọ́ ẹ̀ olùkọ́ bá ń kọ́ ẹlẹ́kọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ nǹkan ń bẹ bóyá gbólóhùn yóò ti bá pàdé rí ó ti mọ̀túnmá rẹ̀ wà ní àfáà àbí kí wọ́n máa kọ́ ẹkọ́ sí tíra síwájú kọ máa wùgbò mí láàrin àtúlódé tó concentrate ó ní à gbogbo bí jẹ́ ń kàyí àti ìnà ògbèrè ìkọjá ọ́dá ti lè fọ́yìn mútómútó nìyẹn fàlà tó fi hìrú wọ́lá tó fi hìrú láhùn kí bọ̀rán náà fi mútómútó ife ó ìtí ń jẹ lọ́dọ̀ rẹ nínú àmàlùmọ́ àti ìtọ̀wọ́n ìṣẹ́gbẹ́ kan a ibi tí ó kí wá ní fi ṣẹ́gbẹ́ kan níbi pé bóyá a ọ̀rọ̀ yìí kìí ṣe bó ṣe lọ nínú lọ́wọ́ ni ọwá tú nínú lọ́wọ́ pé bó ṣe lọ nìí o lè prúfà ara rẹ̀ ráì pípé ẹjọ́ báyìí báyìí báyìí báyìí mo bá pàdé nígbà báyìí pẹ̀lú ilé ìfẹ́ sọ yìí ọkàn tàbí tara wọn lọ́dọ̀ ó ṣe ṣe kójọ pé kékeré ìmọ̀ ni ìbẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀gá rí fi hàn olùkọ́ rí fi hàn ó ṣe ṣe kó wájọ wípé ẹ̀yìn ìwọ lọ ráìtì yóò fi ọrin lẹ̀ tó bá jẹ́ ẹ̀rì olùkọ́ dáadáa olùkọ́ ni ní dáadáa àwọn òní ṣe pé ọ̀dọ̀ àwọn nìkan ìmọ́wà àdíkú mo ti ṣàṣìṣe kí wọ́n wá fẹ́ sọ àṣìṣe in tó jẹ́ ẹ̀tọ́ àwọn olùkọ́ dábí oníṣìnà Allah subhanahu wa ta'ala ó kọ́ wa ní ẹ̀kọ́ níbi ìtàn yìí yẹ́nà ni ó fi ṣàlàyé fún wa ipé oníkọ́ọ̀lẹ̀ aláwò Musa àtẹ́bẹ̀ẹ́ta àtàyímẹ́ni nínú ẹ̀lúlé ìta wọ́n ní à ṣé kí n tẹ̀lé ẹwò ẹ̀kọ́ gidi ànẹ́bí ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba tó rí pé àwọn onímọ̀ gan wọ́n fàyọ pé ìmọ̀ tí ń bẹ ní ọ̀dọ̀ fídíò àwọn ìlàhámà àti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ìlàhámà ìlàhíyà àwọn ìlẹ̀hàn tó jẹ́ ti tàtọ̀dọ̀ lọ́wọ́ ọba wá lẹ̀hàmù ìlàáyí ìmísí àtọ̀dọ̀ lọ́wọ́ ọba tó lọ́wọ́ ọba lásán àtàrà sí mẹ́kídẹ̀ tó ẹ kí ìmọ̀ rẹ̀ òfin mà níbi mọ́ sáàrí sọ́rọ̀sọ̀sọ̀dá inú àrìsàlì ìrìnṣẹ́ àtọ̀dọ̀ lọ́rùn ọba tó jẹ́ ti ọ̀rọ̀ gbàgbọ́ ni ìṣúlù dínì ni gbogbo ẹ̀ndẹ̀ níbi Mùsá èyí tó lọ́run fi rán níbi ọlọ́run ọba tí àmọ́ ọlọ́run ọba ó tún wá sàfihàn níbi tó tí a ń lọ kẹ́kọ̀ọ́ tó wá sàfihàn ẹ̀fọ́ ń bẹ̀ ẹ́ torípínlá tí ó dọ́dọ̀ rẹ̀ kò fi mọ́tómọ́tó bó ṣe sún kò fi hàn kọ́kọ́ sọ pé à èmi ni à níbi o tọ́lọ̀wọ̀n ọba ránṣẹ́ o kí mọ̀ jẹ ǹbẹ̀ lọ́dọ̀ tèmi náà a kàn ní sí ọ̀sọ́bàrùn kí lò wọ́n sọ Rẹ́ra, ṣé kí n tẹ̀lé ọ nítọ́lọ̀run bá fi mọ́ tí ò fi mọ̀ mí kọmọ́ á fi mọ̀ mí eléyìí ni ìkẹ́ sí alìmọ́sá aléṣọ́lọ́tọ̀ sẹ̀dá tí ó wí fún alkhazir alayhi salam náà nígbàtí ó sọ báyìí fún ànábì Mùsá alayhi salatu wassalam wọ́n ni ó sọ ọ̀rọ̀ yìí ẹ̀rì ìtàwọ́gbàáyí wà tàlápọ̀ ó sọ níbi ìtẹríba ọ̀rọ̀ tẹríba ni àti ìṣàánú bí gẹ́ẹ̀mọ̀ ṣe wà fi mọ̀ mí nǹkan tó lọ́wọ́ bá ti mọ̀ nínú mà èyí tí ó máa sàmà ní ẹlọ́ sí òdodo ìyẹn ni wọ́n fi sàlàyé pé pẹ̀lú bámi bí Musa tí wọ́n sí bó ṣe tó yìí tó wọ́n ṣe báyìí ṣẹ́dọ̀ ẹni tó fẹ́ kọ lẹ́kọ̀ọ́ kí wọ́n ní kí awátá àti ìjẹ́ kankan tafẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ jù wá lọ bóyá halkọ̀ wọn ni afẹ́sẹ̀ bèèrè ní nípa tí ò yé wa wọ́n ni tàbá wà wọn ajú àwọn tí ó ń kọ́ wa èjì ká lú ẹ̀kọ́ pẹ̀lú wọn ká sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó rọ̀ ká sọ pẹ̀lú wọn ká mọ́ sàfihàn mọ́tómọ́tó wà tí a bá dúró nǹkan sọ fún wa ká mọ́ gbádànù bákanáà olùfọ́yàn wọ́n ni kí ọmọ ṣe pàtọ́kọ̀rọ̀ mọ̀ bára kàtàlẹ̀ ẹ̀ kí àlùbáríkà mọ̀nyàn ọmọ wà parẹ́ ọlọ́mọ wà yọ àlùbáríkà kó mú mọ̀ sí ẹ̀rí ẹ̀wọ̀n eléyìí nínú àwọn kan táwọn onímọ̀ sọ ni kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ká wọ́n ní alẹ́ẹ̀dì ìmà yóò ta ọmọ wa bá mọ̀ ní wàláyà àti ìyé wa báyàn kí n sùn ọ wà ní ẹ̀kù sùn a ní àpúlà tó jí ọkàn gbogbo ìmọ̀ ní abàdẹ̀ ní ṣe báhùn ó jòkó jíjẹ́ rẹ̀ hmm? tẹ́lẹ̀ ó dẹ̀dẹ̀ tó mọ̀kọ́ bẹ̀ ṣe bẹni tó yẹ pé ó mọ̀ ń pa àwọn ẹ̀mẹ̀ tí bá ń ṣe fásúwákà sí kùn hmm. láyà sí ìmísì mọ̀ ní yóò ta àyà ẹ̀mọ̀ yóò ta wọlé àyà ní ìmọ̀ yóò lọ ó di gbádagbà ó mọ̀ sọ́gù láti máa ní láti di pelekan sí pelekan bí di onímọ̀ ọ̀hàn yóò máa ṣe bí ẹni bí ṣe mú lọ́kọ̀ ọ̀kan tí mú léjèèjì tí mú lọ́kọ̀ ọ̀kan tí mú léjèèjì tí ń parí rí tí lọ sí lómi ẹ́ yóò bá bẹ̀rẹ̀ sí di onímọ̀ díẹ̀díẹ̀ àmọ́ ẹni tó fẹ́ di onímọ̀ tó wá ń sùn alẹ́ ilmu la yunalu bi rahati al-jasad lójú oorun ó máa sọ tó máa gbádùn máa jẹ máa mú ẹ́ láì ní dàmú èyí dùn ní mọ̀ báwọn àlèyé ni mú yóò ta èyí máa ń dàmú fún wà lọ wá ní ó bá wà ní wọ́lá yá ti ìmé ṣe kí ni ìwà báyìí fáàrí sàádà tààdì wọ́n wá máa sojú kòkòrò lórí pé bóòlù ṣe fẹ́ Hmm? máa ṣojú kòkòrò ẹ̀ dá kò lè ní ìṣẹ́fẹ́ fọ́mọ ọgbọ́n òṣìṣẹ́ ní ilé ìṣẹ́ ní iṣẹ́ nítọ̀run tó bá tí mọ̀ kan máa lọ sí ìpìlẹ̀ ní ó bá jú sọ́bẹ̀tì kẹba tí dọ lójú ẹ́ ka oríṣiríṣi síra kọ́ tún wá ìpìlẹ̀ ní mọ́dídà ní tó tó rí pé tó tó tẹ̀ yẹdẹyẹdẹ tó bá bí parí mọ́ hálà kan tó lọ sí ìpìlẹ̀ míì pàtàkì jùlọ àwọn tá a fẹ́ kọ́ ìmọ̀ ṣẹ̀ríà ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kan ni tó bá kọ́pínlẹ̀ kan tó bá lọ kọ́pínlẹ̀ ní yóò dàmú ẹ nínú òfin ẹ̀sìn eléyìí wọ́n sọ pé fáàrí sàádá tààjù ṣojú kòkòrò lórí fún ọfẹ́ kẹ́kọ̀ọ́ ìmọ̀mọ̀ ahmed ọlọ́pùpá ọ̀tàádá wọ́n ní ń di àwọn tíra káàkiri iṣẹ́ ń sílé ìgbẹ́ tó tọ̀ wọ́n ní ìgbàwo ni ìlàmọ́ta tẹ́fẹ́ mú kọ́lámù àti gègé sí àti wé ìgbàwo lẹ́fẹ́ gbèdà ó ní ìrìnàlìmá ní ìlàlá láti rí ìfẹ́ láì dérí iṣẹ́ ni àwákú ni èyàn máa ń wá ìmọ̀ ah, ní ìyẹ́ jú pé a alhamdulillah àwá tí a ń nínà báyìí ọ̀rùn èèyàn ní ìbáhùn ọmọ akẹ́kọ̀ọ́ magani òwò ti wá báhùn tí àwọn náà àwọn sọ pé àwọn ẹ̀mì jíjí pòfẹ́sọ̀ tí ìwọ kí o wá ń kọ o ní kankan o kẹ́kọ̀ọ́ kankan ẹ́ ìwọ wá ń sọ pé kí ni o ìwọ ní ìwọ ti nímọ̀ ẹlùmí ò ṣe wàhálà kankan fún mọ̀ ìlà ìdí àwọn pàpà àpèmọ́ra nìkan ìwọ mọ́ jẹ́ báyìí kòkòrò àti wáyìmọ̀ torí pé ìtumọ̀ tí mẹ́mọ̀ Ahmed ní síyàn wá ní dàfà ní wà dàfà àmọ́ tó bá tún dàfà náà wà tún máa kà wà tún máa dìtẹ́t ìmótùmọ̀ lékún ni ìmótùmọ̀ lékún ni ní dínkù lọ́dọ̀ ẹni tí ń wáyìmọ̀ yọ́ mọ̀ kó ìmọ̀ jọ ni eléyìí òun ni ọlá tọ́lọ́ ọba ti dị bí ma ó dàbí yẹn bá ṣe nínú tó pọ̀ ṣe ìyẹn ló fà á ní èéfí ní ìsinmi àwọn ní mímọ̀ wọ́n ma ń ṣe wàhálà púpọ̀ mọ̀ ní Ah, mẹ́ṣálà báyìí mọ̀ eh, mí hadithi báyìí eh, fatuwa mi fún wa báyìí ṣe kò tako hadithi yìí àdúgbò lábúgbà hadithi yìí sí hadithi yìí pẹ̀lú áyà yìí tí zuwa yìí rẹ̀ ní lọ́dọ̀ mi báyìí ló ṣe rí so alan lil udana wa máa béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ bó bá ni kò rí báyìí ni hadithi yìí kọ́ ìdá rẹ̀ ni eléyìí tẹ̀lẹ̀dẹ́ òní wọ́n ma fi ń hàn bó ló ṣe gbé ẹyọkọ̀ kan sí kò iṣẹ́ olóògbé ẹyọkọ̀ kan sí ni wọ́n ní ó ti di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló fi di ẹni tí ìmọ̀ ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ ni àyè mà àyè tí tí máa wà wà á sí ìrìnàjò lọ ṣe ṣe sí lágbègbè ẹ ó ti ṣe kọ́mọ̀sí ní kọ́ntrí ẹ ó dẹ̀ fẹ́ ní ìmọ̀ wọ́n náà fẹ́ bẹ nínú àwọn tí ó yóò gbé lèwáàkò dáwà dání lọ́la ẹ̀rí wọ́n ó gbìyànjú ó jáde ọlọ́kọ́ ni hmm? tí ẹ̀ bá fẹ́ lọ ṣe léyìí wà á rí yí àtàwọn onímọ̀ yẹn orú onímọ̀ ìgbà tó fẹ́ kọ́ ó ṣeéṣe káwọn onímọ̀ yẹn mọ́ ti ní agbègbè ọ̀dọ̀ rẹ̀ ó ń travel lọ bá wọn ní àmọ́ láti èsì fún di ilé gbogbo àwọn ìlú tó bá fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ní ìmọ̀ kan bóyá ní country tó wà state tó wà agbègbè tó wà ìlú tó wà àbí ó fẹ́ kọ́ through online ẹ́ torí pé ìmọ̀ ti súnmọ́ wa lé nìí ìdí àti sí yunifásitì débi pé wà á máa lọ sí yunifásitì láti ìmúlé ara ẹ̀ ọ̀rọ̀ pé à tí yí wọ́n dẹ̀ serious yóò tún lágbára jù tẹni tó lọ direct lọ níjọ́ mi Bódá ṣoṣo. Ṣé ìpàá yọ́rọ̀ àwọn? inshallah ta'ala àtún tẹ̀síwájú afẹ́ ní blake kékeré kan lórí àwọn tí wọ́n wà ní tí wọ́n connect ní òkèrè àwọn tàbí connect ẹ̀ ó fẹ́ nílì kí laptop nǹkan mẹ́ وني العلم يؤتى ولا يأتي فاحرص على تعلم سؤالا للعلماء ورحلة إلى مرابعه وأهله ولا تنتظري أن يصل العلم أن يصل العلم إلى دارك العلم لا فهم عن سؤال العلماء ولسلت إلى مراتبهم ولا تتبع أن يصل العلم إلى دارك wọ́n òun ni pé ìmọ̀ a máa ń lọ wáyìn ní ìmí wá bá ní sojú kòkòrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ tààrà láti wá ìmọ̀ su'ala lil ulama ká máa béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ́ innama shifa'u al-'ilm as-su'al àníbi ní ìmọ̀ àìmọ̀kan ìwòsàn rẹ̀ náà ní kí ọmọ bèèrè nípa tí ó bá yé ni ẹlòmí ó lọ sí lẹ́ṣọ́ àwọn nǹkan oníye bí a bá gbogbo bá ń bèèrè kò ní bèèrè ó dẹ̀ ẹlòmí nǹkan tí ó ń ṣe ni wọ́n ń bèèrè kò tó ní fẹ̀mí sí ẹ̀dọ́ fẹ̀mí sí tó mọ́ tó ṣe ń lọ òun ni ó ti bẹ̀ ní ìmọ̀ kan sí kejì wọ́n ti sọ pé ìmọ̀ láti ma bèèrè lọ́dọ̀ àwọn onímọ̀ wà rí ilẹ̀ ta ilẹ̀ àmàrọ̀dé ihí wa àhìrí ayé ma ilé ẹ̀kọ́ ni ìlú ni ẹ́ ma lọ kódà tó bá yẹ yóò bá ń ní ìrìn àjò láti lọ ṣe ìgbésẹ̀ bó sì lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ kí yíò ṣe é torípé ìrìn àjò ìmọ̀ ó yàtọ̀ sí ní àjò ìrìnàjò ìmọ̀ ibadatun jalila wa qurbatun umma ìjọsìn ńláńlá ni tí ma fi súnmọ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala so èyí tí ẹ̀tún múwó tó ẹ̀tún owó náà halali ọdẹ wà lútọ̀ tó ń bá tún rí halali o tó wọ́n mọ̀ fi ń sí àwọn ojúṣe wọn lára àwọn ará mọ̀ fi sígbìyànjú fábíà wà ní ìmá òun yíò pẹ̀lú àníyàn náà ti jẹ dáadáa àmọ́bì that wípé tọ́lábìlẹ̀ ẹ̀lì wípé yẹn ń wá ìmò òfin ọlọ́run ọbọ̀ òfin ṣẹ̀ríà wíwá rẹ̀ láti tó bá ti ń wá ojúlówó ìjọsìn tí yọ́n béèrè lọ́dọ̀ àtẹni tí ó ṣe kìyàmù lẹ́yìn èwo ló wà afdol lọ́lọ́lájú ó lẹ́ni tí ń gbẹ́pọ̀ ìrẹ́yẹ wù wọ́n bèèrè lọ́wọ́ Imam Ahmed wípé inú náfílà àti kíyàn lọ kẹ́kọ̀ọ́ ó ní ẹ̀rí kíyàn ó kẹ́kọ̀ọ́ ní al-ilmu la ya'duluhu shay idha sahhat niyyah ìmọ̀ ní kò sí tó tó nígbàtá ní ẹ̀bá ti dá ọmọ yá ni ẹjẹ́ ká kọ bí ní yàtí sọ́ọ̀fíyàtí nàkíyà àníyàn tó mọ́ khalisatan liwajhi Allah azza wa jalla láti lè fún ojú rí ọlọ́wọ́ bá nìkan wà ní ìzẹ́ẹ̀lẹ̀ ti lè jáàlì anìnáfì wà ní ìgbẹ̀rẹ̀ láti lè rí yíò àìmọ̀kan kó fúnra wa àti láti gbé àìmọ̀kan kó láwùjọ àníyàn dáadáa tí ẹmọ̀ tí ń wá ìmọ̀ eléyìí na wá lọ mọ̀ wípé ìmọ̀ kò ní wá wọlé wá bọ́ ìmọ̀ kìí ṣe ilé ẹni tí wá bọ́ ó jáde lọ pẹ́pọ̀ ni ó múra ni ẹwà wà ní Musa alẹ́ sọ́lọ́tọ̀ sọ́lá tó wọ́n àti pé ànẹ́bí ọlọ́run ọba ni ìmọ̀ tí ń lẹ lọ́dọ̀ rẹ̀ àwọn ọba ní Israel wọ́n máa fi jọ sọ́dọ̀ ìmọ̀ àtúnwọ́n ẹnìkan ó wá béèrè pé bóòlù wọn ṣe débẹ̀ ó dẹ̀ lọ ìyẹn ló fa sábà bí àìsànyé gẹ́gẹ́ bí àdísì sí ń bọ̀ wá tí a fi yẹnàná rẹ̀ kọ́lá kọ̀tàdá kọ̀tàdá sọ lórí mẹ̀tí àníbì musa ó ní laukana ahadun na'am قتادة رحمه الله قولي لو كان أحد يكتفي من العلم بشيء تبا جايبك أمي كان أني كمان باتتو nínú mà pẹ̀lú nǹkan kan ìká tí o ní ma ń pàfẹ́ kó wá gba tí kó tọ́ ẹ̀lọ́ pé èyí tí mo ní iná ọlọ́mbà mi fàbáríkà sí tó bá rí pé èyàn ma gba títò èyàn ma ń yóò tí èyí tí mo ní yìí á ibi abájẹ́ yìí albarka ló kù àlọ́bì kẹkẹmọ́ àtẹ̀síwájú kẹkẹmọ́ àṣekọ́sí kẹkẹmọ́ àwá nǹkan kímọ́ àṣebáṣe kẹkẹ kímọ́ tó bá jọ yí pé ọmọ ènìyàn kan máa ń gba tító pẹ̀lú ìmọ̀ kan tí ìhun ní máa ń pa nǹkan kan kí wọ́n gba tító pẹ̀lú ẹni láfítáfà Musa alayhi salam alẹ́bì Musa ò bá gba tító pẹ̀lú títí bẹ̀lọ́dọ̀ rẹ̀ nípa ìmọ̀ òfin Ọlọ́run ọba tí bẹ̀ alẹ́bì Musa alayhi salatu náà à insha Allah ta'ala a lọ sí bí ìdí tó fà tí Ànábì Mùsá alayhi salatu wa salam tí ó fi lọ sí ọ̀dọ̀ Khabir a lè pé ní Khabir bí fátàtà ṣá a lè pé ní Khabir bí kẹsàtà ṣá méjèèjì ni wọ́n máa ń wọ́ bó ti rẹ̀ pé ìtí ó kọ́mà lọ́dọ̀ àwọn mahakikun òun náà ni tó ń pè ní khabia ẹ́n pàtí àti ọ́ ẹ́sọ̀tì bọ́ khabia alẹ́khabia bí àwọn mahakikun ní sábà mọ́ sí ń lò níyẹn náà ibn Kathir rahimahullahu ta'ala wọ́n pé ìdí tó fà á tí ọlọ́wọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi ní kí àníbì Musa alayhi salatu wa salam ó ṣe ìrìn àjò yìí náà òun náà ní pé àwọn Bani Israel wọ́n kójọ sí ọ̀dọ̀ àníbì Musa alayhi salatu wassalam Ibn Kathir rahimahullah ta'ala àwọn náà tún mú hadith wá láti inú Sahih Bukhari lórí rẹ̀ náà حدثني مختلف بن kòtẹ́ìbá òun ló mú ọ̀rọ̀ yíwá náà wọ́n ni sọfíánù gúnnà yẹn òun ni ó mú ọ̀rọ̀ yíwá náà نعم واقف عن سعيد بن جبير نعم رضي الله عنه نعم قال نعم قال ابن ابن عباس نعم ان نوبه البكائيه يزعم ان موسى بني اسرائيل ليس بموسى Nam a Sa'id ibn Jubair rahimahullah ó ní fútù ibn Abbas ó ní mo sọ fún ibn Abbas síwájú kí n tó máa lọ sínú hadith yẹn ibn kathir rahimahullah ó ní sábàbù qawli musa bí fatahu wọ́wọ́ yusuf nún kalam annahu zakara anna al'abda min ibadi ta'i majmu' al-bahrayn indahu min al-ilm ma lam yuhit bihi wọ́n ní ìdí tí ó kọ ọ̀rọ̀ yìí òun náà ní pé ọlọ́mọ ọba Allah ló ń sọ fún ànábì musa níbi tí odò ti pàdé o ẹnìkan bẹ́ẹ̀ ìmọ̀kan bẹ lọ́dọ̀ rẹ̀ àníbì Mùsá ò nímọ̀ yẹn but bá níbi Mùsá ti gbọ́ pé ìmọ̀kan bẹ lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ àníbì Mùsá pàhábà zahaba ilẹ̀ yìí ìdókẹ̀sí ìlú sọ pé bẹ́ẹ̀ ló wu àníbì Mùsá pé á ah! ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ẹni kan tí ò sí lọ́dọ̀ ẹni yìí èmi náà fẹ́ wẹ́ nìyẹn lọ ìyẹn ló sọ pé la abọ̀rọ̀hùn hátà abọ̀rọ̀hùn mọ́jìmá àlùbáhọ̀rọ̀ ìní àwọ̀hámùdí àfọ́kùbà ipe a ìrìn àjò tá fẹ́ gbé pọ̀ yìí à ní sílẹ̀ kódà kó bá nínú wa ní eighty years à ń nínú ìlọ torí ìmọ̀ nínú na wọ́n padà wá sọ fún wa àníbíwà Muhammad sallallahu alaihi wasallam lórí bóyí ìtàn yìí ṣe wáyé òun ló fà á tí Sa'id ibn Jubair olóhun sọ fún àfáwà Abdullahi Abbas tó jẹ́ àfá àti òun ní yẹ́zàm anna musa sọ ìbìlẹ̀ ọgbẹ́ lẹ́yìn ìsàwúwà musa sọ ìbìlẹ̀ ìsàhẹ́ tí musa ọ̀tọ̀ ni musa tó lọ sọ́dọ̀ ìbìrì ọ̀tọ̀ ni musa ti tàwọn bà ní ìsàhẹ́ òun ti pín musa ó ti pín sọ́nà méjì nígbàtí wọ́n sọ báyìí fún àfáwà abdullahi كذب عليه الله قال ابن عباس كذب عدو الله ìrọ̀lì àwùkádàrà àdúgbùmọ́ ọ̀tọ́ ọlọ́wọ́ bá ní ọparọ́ ni náà. Àjẹ́kẹ́rẹ́ ọmọdé ní Bọ́lá. Àfọ́ Abdullahi bin Abbas sọ pé Ubali bin Kab lọ sọ fún mi. Àrọ̀ tó rí láàrin lọ́wọ́ òun náà gbọ́ látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam nípa níbi ló sọ báyìí ó ní àníbùsà lè sọ látọ̀ sẹ̀lẹ̀ kọ́mà kọ̀fí ìbẹ̀lì ní bá ní ìsìláyé ó ń bá àwọn bà ní ìsìláyé ó ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́

náà nínú ẹ̀kọ́ nìyẹn nígbàtí wọ́n bá ń béèrè nípa ìmà lọ́dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló nímọ̀ jù láàrin yín níbi báyìí ẹ́n kí o fi dáhùn àmà kí ló yẹ kí ah

ṣùgbọ́n àti bẹ́ẹ̀ ńkọ́ ó fi parí fún ọlọ́ ààrẹ ẹ̀lẹ̀ ẹlẹ́mọ́ ìdọ́lọ́ ọlọ́ọ̀bá ló ní mọ́jú tí ó bá dẹ̀ yí wọn mú sọ pé láàdẹ̀ ó fi ilẹ̀ so nígbàtá àbà ní sàárè ló bèèrè lọ́dọ̀ ànà àníbi Musa ní èmi نعم واصل فعتب الله به لم يرد العلم إليه آه ọlọ́run wá bá níbi musa rí lórí ọ̀rọ̀ yìí nígbà tó ń wo sàfíìsì mà kò sàfíìsì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó wá dá padà sọ́dọ̀ ààrẹ ọlọ́run wá fẹ́ kó yé e pé ìsàfíìsì tó fi sọ́dọ̀ ààrẹ rùn á ah, kò síbẹ̀ tó bá ti ẹ̀wú lóòótọ́ láàrin àwọn bàní Israel anẹ́bì Musa alìsọ̀rọ̀sọ̀sẹ̀lẹ̀ òun náà ló nímọ̀ àmọ́ ibi tó mọ̀mọ́ nù àwọn míì lè tún wà nínú àwọn onímọ̀ míì tó wọ̀n mà gẹ́dọ̀rọ̀ léyìn ìsìn ẹ̀wò bí tí ó wà ẹ́ ọlọ́ndẹ̀ fún nímọ̀ síbẹ̀ ìmọ̀ tó dẹ̀ fún ìfà níbi Musa èyí tó fún Musa kò fóun bó ti ní ana à bọ́lọ̀ ń ṣe bá wílé rí ẹ̀yẹ náà وأوحى من عبادي بجمع البحرين هو أعلم منه Ọlọ́run ni òun ní ẹrú kan ọwọ́ àwọn ṣe sáà nílùú Musa ẹni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló nímọ̀ jù tí ń sọ pé òun ni àdífì lẹ́nu sọ ìlú fọ́ àníbi sallallahu alaihi wasallam ó ní ọwọ́ àwọn sọfá nílùú Musa pé ọlọ́run ránṣẹ́ sí pé ẹrú kan nínú ẹrú sí ìwú lọ́run ń bẹ láàrin ibi táwọn omi méjì ẹ́ oríṣiríṣi omi níbẹ̀ ẹ́ jẹ́bọ́lọ́ náà ṣe ròyìn fún wa táwọn ilẹ̀ jẹ́ witness ẹ̀ so ibi táwọn omi méjì ti pàdé àyè ẹ̀rú sí àwọn ọlọ́wọ̀n bá fún bẹ́ẹ̀ island mink ó nínú ẹ̀jù wà níbi musa lọ ẹ̀wù tọ́lọ́wọ̀n ọba bá súnmọ́ tàbí láti dá padà fún náà àní musa sọ báyìí رب كيف تناديني إليك oni bóò ni mo ṣe fẹ́ lọ oní àyí ya rab wà kí fàlì ìlú nínú ríwáyà nínú bóò mo ṣe fẹ́ dọ́dọ̀ ẹ̀ dábá tí lẹ́n tó nímọ̀ jù wá lọ agbọ̀rọ̀ wá mọ̀ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n náà bá ń rí àwọn tó nímọ̀ láwọn àgbègbè rẹ̀ ìlú rẹ̀ ẹ́ àbíbi tó yọ kó lè lọ bá wọn wọn náà mọ́ sàfíra àníbẹ̀ ọlọ́run bá ní kọ́lọ̀ ọlọ́run rí bọ́ lọ tí ń gẹ́gẹ́ fi ń béèrè fún náà wà قال نعم تدخلون في السجن فأيما فقدت الموت فاتبع نعم ọlọ́run wá ní kánàbí Musa alẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ ìjàdá ni ẹja tó bá mú dání yẹn ibi tẹ́jà yẹn fi sápò ibi tẹ́jà yẹn bá ti yí padà tó di tútù ibẹ̀ láyé tí ó ti rí ọkùnrin tí ó nímọ̀ jọ lọ náà wá sọ. فخرج قال فخرج موسى ومعه فتاه شعب نور bí a ní Musa ṣe jáde ọ̀dọ́ tó wà pẹ̀lú rẹ̀ ní yúṣà yúṣà òyí wọ́n ni ma ń tẹ̀lé ánìbí musa kí ẹ́ fi sáfàrí yí wàhábọ̀rì yìí nígbàtá níbi musa bá ń bẹ ń lé ní àbúbá bẹ ń ní àjò yúṣà ọmọ ń bẹ pẹ̀lú ẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n bá lọ tí kẹ́ fi dé bí sáfà ibi àyè ibi tí wọ́n ti wọ́n ti fẹ́ lọ pàdé arákùnrin náà náà bọ́n ti débẹ̀ báyìí ọwá sọ báyìí náà wọ́n ni a anìdì Musa bí sọ́lọ́sọ̀ sẹ́lẹ̀ ìgbà tí wọ́n jẹ́ ọ̀kankan abẹ̀ wọ́n sùn ibẹ̀ ni wọ́n sinmi sí àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀ẹ̀ làwọn dé o àti Musa àtànẹ́bì Musa bí wọ́n ṣe gbé nǹkan tí wọ́n gbé lọ wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sùn lọ naam Sufyan sọ́láì naam قال وفي أمس الزفرة عيني يقال wọ́n ní ibi omi tí wọ́n dé yẹn yìí kìí tàbí kankan àti kó di ààyè so ibẹ̀yẹ ni ibẹ̀yẹ ni omi fi ta sí ẹja wọn ni ó dẹ̀ di ààyè lọ́lọ́n fẹ́ sọ pé fàtàkàdà tẹ̀lé ìlàwó fìlìbáhrí tàrọ̀bà náà wọ́n ní omi àyíyẹn bó ti di pé ẹja kó sínú ẹ̀yẹn قال نعم فتحرك وتدلى الى الكتاب فدخل البحر bó ṣe bẹ̀rẹ̀ sí yípadà nìyẹn ó jáde kúrò níbi tí wọ́n fẹja sí ọbọ̀ sódò náà. wọ́n nígbà tí mo sọ tají níṣẹ́ ló sọ fún ọ̀rẹ́ rẹ̀. náà ìyẹn ní níbi ẹ̀gbà wa mi wọ́n ní ó kọjá falamma ìsáìkọ̀rọ̀ lẹ́sí yàtọ̀ ìbúhú ayọ̀kùbẹ̀rọ̀hù bẹ̀rẹ̀fẹ́ọ̀tì ìgbà fi ń tají ní ọ̀rẹ́ ẹni tí ó mú dání lúṣà òbùnù náà òun gbàgbé ẹja ó gbàgbé ó sọ nípa bẹ́jà yẹn ti yí padà tó fi bọ́ sódò ó gbàgbé tó fi mọ́ta fàntọ́nà kọ́ bàkíyàtà yà òmí yìí máa wà lè láti yìí náà ọjọ́ yẹn òru rẹ̀ بس بلسيني لوني حتى إذا كان من الغد يزدوكي جوابي توبان قال موسى لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا نعم آتنا غداءنا آتنا غداءنا لقد oúnjẹ ẹja ta gbé dání ta ti ṣe ìpèsè láti máa fi mú rìn nínú àjò yìí àà torípa ti kan wàhálà báyìí ọ̀lámi ẹjì ni mọ́ sa náà sọ̀rọ̀ wọ́n ní àyè ibi àníbìsọ̀lọ̀ sọ́lẹ̀ ó fún anírò pé àníbìmúsò rí dàmú títí tó fi kọjá ìyè tó lọ́wọ́ ọba ní kókó rìn yìí ó ibi tó rìn ma láti ibi tó ti kú níbi tí ọlọ́run ọba ní kó dé ní ibẹ̀lá níbi Musa ti kò sí dàmù náà bẹ́ẹ̀ ọ̀dọ́ tó mú dání ẹ̀ sọ fún pé àwọn àìsíkẹ́ ti pàdé ní ìrẹsì náà wọ́n ní ọ̀rẹ́ ọmọ tó mú dání ẹ̀ òun ní sọ pé àrọ̀ àìsà ìdàwẹ́yìnà ìlà sọ́fọ̀rọ̀ ìgbàtà ti dé ibi àpáta yẹn fáyìnà sí tìrìbù mo ti gbàgbé ẹjá síbẹ̀ ọmọ àǹsáàni ìlà ṣẹ̀tọ́ ni àmì àfúrà ìkẹ́kùn gbàmílájò tó ẹ̀rì wọ́n sọ pé wà tákàrà sẹ̀bí ìdáwọ̀ fìdí báyìí àjàdá ẹja náà kó sódò bó ṣe kó sódò ní bá ti ẹ lọ ní odò ní ní ìfẹ́ pàwà gan ṣe máa ń di ìlọ tó yẹ pé bí ṣe ń wọnú odò lọ ẹja gbígbẹ tí wọ́n ń jẹ ẹ̀yìn ọdẹ dàyè débi pé ń rìn lódò náà wọ́n rìn tó nípa ẹsẹ̀ tí wọ́n gbé wá tí wọ́n fi dáyé yẹn bẹ́ẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ títọ́ lọ nìyẹn náà wọ́n ni nígbà tí wọ́n ń tọ́ lọ ní wọ́n bá àpáta wọ́n débi àpáta níbi odò wọ́n débẹ̀ náà ẹ̀rì ibi tí ẹja yẹn gbà ó ti dì òun gẹ́gẹ́ bí bíbí omi tó ti di bí àpáta náà. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn méjèèjì ń ṣe mọ̀ lórí bẹ́jà yẹn ti ń lọ ẹ́ àwọn méjì ń ṣe mọ̀ wọ́n ṣe mọ̀ lérí ọ̀rọ̀ ẹja yẹn bẹ́ẹ̀ ilẹ̀ ẹja náà dẹ̀ lọ nínú odò lẹ́tọ̀ẹ́ pé gbogbo tí wọ́n náà ń dé ń dì náà nígbà wọn á dé bí àpáta yìí gangan ìlúmọ̀ àti rọ́dún bẹ́ẹ̀ ni wọ́n rí ọkùnrin kan tí ó dásọ̀búra náà bẹ́ẹ̀ lànà Musa sálámù sí i ọba sọ báyìí ọkùnrin tí wọ́n sálámà sínú àwọn sọ báyìí pé ó ní èmi òun bẹ lérílẹ̀ rẹ̀ àtàdà ìtọ́lọ́n kọmọ bá wọn náà àníbi musa sọ báyìí ó ní èmi gan ni musa bẹ́ẹ̀ ni ẹ̀rí pé ìdí tí àfáwà abdullahi abdullahi sọ̀rọ̀ yìí Said ibn Jubair wípé Said ibn Jubair sọ pé nọ́ọ̀fà albakali òun sọ pé ọ̀tọ̀ ni Musa ti Khidir ọ̀tọ̀ ni Musa ti Bani Israel lòun fi sọ pé à ilé yìí ni ọba ìbùnú káàp òun lọ sọ fún apá nẹ́bí sọba ìfún wa tí wọ́n ń kó àdíkì ìbọ̀ wa àwọn tàà jẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ náà ẹ wo ibi tí ń lọ ẹ wá wo ẹ́ ibi tí ó ń kà fún alọ́wọ́ báyìí ẹ́ tó bí nǹkan tí wọ́n ń sọ fún alọ́wọ́ báyìí ẹ́ ó ti ń sọ̀rọ̀ bọ̀ wá kó tó wá débi báyìí débi pé àníbi musa wá sálámù sí kéde ó musa bani israel ṣé musa bá ní israel ni náà sílá níbi musa bá dáhùn àníbi musa sọ pé náà bẹ́ẹ̀ ni èmi ni musa bá ní israel náà. ṣé a tí wọ́n lè tẹ̀lé ọ kó o fi mọ̀ mí nǹkan tí ọlọ́run bá láàfin àtàlà fi mọ̀ wọ́n náà náà. Khidru wa sọ báyìí fún. Ya Musa innaka ala ilmin min ilmillah. Naam. Allamaka Allah la a'lamuhu. Naam. Wa ana ala ilmin min ilmillah allamani Allah la ta'lamuhu. Ó ní à ìmà èmi o, mo ní àwọn ọmọ kan tó lọ fi mà ní, mo fi wọ́ máa wà nílùú Musa. Ó wá nímọ̀ tó lọ fi mọ̀ wà nílùú Musa kò fi wẹ́ẹ̀mì ní kẹ́bìr nítàfì mẹ́ pé àti ní kí àníbù musa wá lọ ó wà lè kún ní kí ó yẹ púpọ̀ sí mà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ búnà ṣe á yí pé kídírì ní tọ́lọ̀ fi ránṣẹ́ sí kò fi ránṣẹ́ sí kídírì tó wọ́n àti tó fẹ́ gbàmà lọ́dọ̀ kídírì ó dẹ̀ wá rọrẹ̀ ńlẹ̀ ibi sọ pé aláṣẹ̀bẹ̀ ó ka aláṣẹ̀ àlìmọ́ ni mímọ̀ ìlú mímọ̀ òṣìṣẹ́ wípé ṣé kí n tẹ̀lé ọ tí ó fi mọ̀ mí ìmọ̀nà tí ọlọ́ọ̀bà lásán ara tààlà ti mọ̀wọ́ náà náà Naam? Mọ́rànlá mẹ́ta ti jàbí rò. Àà ó ní ma wá tẹ̀lé ọ. Àà fàílì ìjọba ìjọba ìgbàlẹ̀ ẹ̀sìn ní àmì ìṣẹ́yìn àti àwọn ó tó débẹ̀ yẹn ó ní kọ́lá innaka lan tastati'a ma'iya sadra ó ní ìrẹ Musa ó lè ṣe sùúrù torí pé ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn méjì yàtọ̀ ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ yàtọ̀ sí ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ èmi ìtí ń bẹ lọ́dọ̀ ní yàtọ̀ sí ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ìrẹ ọ̀tọ̀ ni tọ́lọ́run fi mọ̀ ọ̀tọ̀ ní tí ọlọ́run ọba aláàfin mọ̀ mí ó ní ìnáka láńtẹ̀sẹ̀ bí àmàyẹ sọ́dọ̀ ọ̀ ó lè ṣe sùúrù rẹ̀ náà àníbi Musa ó tún sọ pé òun fẹ́ tẹ̀lé ọwá ní kí ló sọ náà ní àti àmì ìṣẹ́yìn àti àwọn ìtẹ̀lẹ́kẹ̀ẹ́

wọ́n lọ ní wọ́n sẹ́rìn àjò lọ sí orí odò fàmọ́rọ̀ ti sẹ̀fínà tó ń pàkàlámàhùn náà wọ́n ní ọkọ̀ ojú omi kan ti kọjá nìyàn ànẹ́lì àbí Khadir Khadir wa bá ń sọ̀rọ̀ náà فعرف القدر فحملوهم في سكنتهم بغير قول wọ́n ní bí wọ́n ṣe gbé wọn nìyẹn láì sanwó tàbí wọ́n ó bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ ní ọkọ̀ ojú omi tẹ́ ń lọ yìí àwọn náà travel tẹ́ bá tẹ́ gbé wà wọ́n á ní kò sí wàhálà wọlé ọ̀yá náà wọ́n bá wọnú ọkọ̀ náà bẹ́ẹ̀ni kò sí owó ọkọ̀ kankan wọ́n sanwó náà àwọn méjì gun ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ni ẹyẹ kan ọwọ́ ó tẹnu ẹ̀bọ odò ó ti ẹnu bodò náà náà mú máa wà sẹ́yìn Nàám. Nàám. وعلم القلائم في علم الله إلا مقدار ما غرس هذا المذكور بالقاع. نعم. ẹyẹ ẹyẹ ẹ̀kan sẹ́nu bodò bí wọ́n ṣe wà nínú ọkọ̀ ojú omi nìkan àkọ́kọ́ tí kádìrò kọ̀ọ̀kọ́ gẹ́gẹ́ lẹ́nu rìwáyà Bukhari èyí tí wọ́n ń kà jáde láti nù sọ́rọ̀ Bukhari fún wa yìí òun ní pé nígbà tí ẹyẹ tẹnubodò ọwá fa ọwá mú omi ńlá agbami òkun tí wọ́n wà lórí ẹ̀ ẹyẹ kàn tẹnubọ̀ ọdẹ̀ yọ jáde a ní kọ́dìrì wá pàkíkà ní ìdìmọ́sá sí ife ẹ̀kọ́ ta fẹ́ kọ́ lára ẹyẹ yìí ó wá sọ pé ẹ̀yìn ìmẹ̀mí khabir wà ilmùka àti ìmá níbi ìwọ Musa wà ilmù kọlá ìpẹ̀kú lèyí àti ìmọ̀ gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba pátá kápa gbogbo ẹ̀ papọ̀ èmi ìwọ gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba pátá ìmọ̀ wa kálá fẹ́ fi ṣe dédé ìmọ̀ ọlọ́run ọba ó dà gẹ́gẹ́ bí kí ẹyẹ yìí kàn omi tí ó kan ẹnu ẹyẹ yìí tí àwọn agbami òkun yòókù bó ti jìnà síra wọn òun náà ni ìmọ̀ wá ti jìnà sínú ẹ̀rọ ọlọ́run ọba ó fi ìmọ̀ sí sí ọ̀dọ̀ ọlọ́run ọba pátápátá pé wo wàmà òtítùn lè ṣe ẹ̀ mìnàlẹ̀ ẹ̀mí ìlà kọ̀lìlà ìmọ̀ gbogbo tí wọ́n bá fún ọ nínú mọ̀ ní díẹ̀ báyìí náà ni wọ́n fún ọ fàfọ́kọ̀ kúlè dè àìlè àlè gbogbo ẹni bá ní báyìí lòun ṣe tó àwọn tó tún mọ̀ jùlọ náà tún wà so òun ní pé tí ẹ̀ bá wọ́n kọ́ mọ̀ yóò kọ́ ìfarabalẹ̀ ìtẹríba yọ kọ́nkínà gírímọ́nkáyì mótómótó èyàn yọ kò nínú tí yọ mọ̀ fi ṣe wà yóò mọ̀ wá wáyìí mọ̀ yẹn àlékún yóò wá gẹ́bí Allah subhanahu wa ta'ala ó ń tọrọ káà níbi wà lékún ọ̀tọ̀rọ̀kọ́ wà lékún ẹ̀mí gúgbùn ọ̀tọ̀rọ̀kọ́ wà lékún owó ọ̀tọ̀rọ̀kọ́ wà lékún dúkìá àmọ́dúnkọ́ tọrọ àlékún kí ni ìmà Rabbi zidni ilma lànàbí náà yóò dúdọ pé Allahumma inni as'aluka ilman nafi'a so àníbi náà tọrọ so abẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìmọ̀ tí ó wúlò náà ọlọ́ọ̀bà kọjọ kò sí fẹ́ni kọ̀ọ̀kan wa níbi Khadir ó pe àkíyèsí àníbi Musa alayhi salatu wassalam ní pé ìmọ̀ èmi Khadir ìmọ̀ ìwọ àníbi Musa ìmọ̀ gbogbo ẹ̀dá lápapọ̀ tẹ bá sa gbogbo ẹ̀pọ̀ ọ́dà gẹ́gẹ́ bí omi tọ́kàn ẹni ẹyẹ yìí sí à omi yòókù omi yòókù ní gẹ́gẹ́ bí mọ́ ọlọ́run ọba torí dédé tẹ́nu ẹyẹ kó yẹn dédé rẹ̀ ní ìmọ̀ èmi àti ẹ àti gbogbo àwọn ẹ̀dá yòókù sí mọ́ ọlọ́run ọba so káfí a mọ̀ pé ìmọ̀ ọlọ́run ọba kọjá bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run ọba ṣe bá ṣe fúnyàn ẹ́n tí ó ní náà wáṣẹ̀. قال فلم يرجع موسى إذ حمل الرجل إلى إلى مريض فضرب السفينة. آه bẹ́ẹ̀ ni wọ́n tún bọ́ra rìn àjò lọ àníbi àkájẹ́ ọba fẹ́ lu ọkọ̀ ọfẹ́ lú ọfẹ́ dọ́gbẹ́ sí ilá ọkọ̀ ojú omi ṣẹ́mọ̀ pé ní ìbájẹ̀ fẹ́ lú ọba yẹ pé ọkọ̀ yìí ọkàn sàdé ọwà ń lẹ̀ wọ́n fẹ́ lú wọ́n mọ̀ mú lọ́wọ́ wà mọ́ bàjẹ́ àmọ́ àwọn ẹ̀mí tó ń bẹ́ẹ̀ inú rẹ̀ náà ní tó wá ń lú náà bàbá rẹ̀ àníbì Musa wá sọ báyìí fún Khidir àwọn tó gbé wa tí ò gbówó wọn ò lówó ìyà kan tá à ń sọ fún wọn wọ́n kàn fi ṣàánú wa ní òkè ọwà tún lú ọkọ wọn ṣé kí wọ́n lè tún tẹ́rì tó wọ́n àti pé wọ́n ṣàánú wa náà ó wọ́n bá kédèrè wí pé á nǹkan tó ṣe yóò ó ti mú nǹkan tí ó lágbára wá ẹ́ nǹkan tó mú wáyìí àrísí mọ̀ ni àà ah, ó sì lè ó dá fàǹfà kalẹ̀ náà ẹ́ fàǹfà ni ó fẹ́ dá kalẹ̀ yẹn ọ̀rọ̀ gbọ́nmi tí ó tó yóò ṣẹlẹ̀ níjọba lu nǹkan wọn náà wà fẹ́ wọ́n ní bá méjì tí tó ń lọ nìyẹn wọ́n bá pàdé ọmọdékùnrin kan náà wọ́n ni dánilé ẹ̀kọ́dẹ̀ bó ṣe gbé rí ẹ̀ báyìí ọyọ̀ orí ẹ̀ ọba pa náà a níbi mú sáà sọ báyìí fún kéde ẹni tí ọ̀dáràn wo lọ pa yìí ọpa hmm? ẹ̀mí èyí tí ó dáràn ọ̀dẹ̀ pa náà ah, èyí tó mú wá yìí ọta pọ̀ntàmà náà قال فلم نقل لك انك لم تستطيع مع الصبر ó ní ṣe ní mo ti sọ fún ọ pé o lè ṣe sùúrù ọ̀tọ̀ ni mo ti ń bẹ lọ́dọ̀ rẹ ọ̀tọ̀ ni ti ń bẹ lọ́dọ̀ tèmi ẹ́ mo sọ pé o lè ṣe sùúrù náà إلى قومه نعم فأبوا أن يضيقوه ما فوجد فيها سلاح يريد أن ينقض فأقامه فقال لأجل هكذا فأقامه wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n tó ń lọ wọ́n bá pàdé ilé kan ilé ahoro ni bó ti di pé sọ fún àníbí mọ́sáàtìtọ̀ jámọ́lé ìrìnà ìjìn náà عن الموسى صباي إنا نقلنا هذه القرية فلم يمسكونا ولم يمسكونا ìlú ta wọ̀ ta ní pípún tí wá lálejò tí wọ́n tí wá lálejò wọn ò gbà wá fún wa ní a ò tún wá ní ká bọ́bẹ̀ ká tún máa ṣiṣẹ́ fún wọn náà tó bá wù ẹ̀ tí wọ́n bá fẹ́ gbó lọ wọn o lè máa ṣiṣẹ́ yẹn o Ah, bẹ́ẹ̀ ni ṣídìrì sọ fún àníbì Musa pé báyìí ní òkun ìyá ti dé láàrin ní àti ẹ̀ àìjọ kọ̀ntínú ìrìnàjò yìí náà àmọ́ kó tó lọ ń sọ ìdí fún ọ àlàyé lórí gbogbo àwọn nǹkan tó lè ṣe faradà rẹ̀ kí n kọ́ wa ní pé tàbá mọ̀ tún lọ́tún táwọn àpá ń sọ fún wa pé ọ̀tún ní eléyìí lẹ́yìn tí gbogbo wa rí lọ́tún tó bá di ọ̀la táwọn àpá bá sọ pé kò rí bẹ̀ mọ́ o Islam sọ pé ẹ̀ẹ̀tàn tó máa tẹ̀lé wọn lọ ní ẹ bèèrè kí ni ìdí ni Islam ò ní ọdákẹ́ ẹ̀sí súfí àwọn ni ó sọ pé mòrídìí ń da ṣe ìfífí kàlìmọ́ wọ́n ní mùrídí lọ́dọ̀ ṣéfì rẹ̀ ọdá gẹ́gẹ́ bí òkú lọ́dọ̀ ẹni tí ń wẹ̀ ẹni eléyìí mú è ṣe kéhùn súnmà táàmì níbi bá ti ṣe nǹkan kan níjọ́ tí ó kírun olóko mẹ́rin ní méjì wọ́n bèèrè ní pé ṣé ìrun dínkù ni àbí abọ́ gbàgbé ó ní òdínkù wọn ọ̀dẹ̀ gbàgbé tó bá rí bẹ́ẹ̀ o méjì lẹ kí sẹ́ẹ̀dì mẹ́rin o a níbi jẹ́ bèèrè lọ́dọ̀ àwọn yóò ní ó kí méjì yóò kú sí ìsí ìsìláàmù kọwa ìsìláàmù kọwa ní ẹ́ ìsìn kan ìfi òdodo múlẹ̀ ìfi ìmọ̀ múlẹ̀ ìsìláàmù sọ pé mẹ́rin gbélé ọlọ́wọ́ ó láwọn àdúrà míì tí wọ́n kọ fún alẹ́lẹ̀ Yorùbá èfè ní omi ìfẹ́bọ́sọ́lọ́wọ́n ọba ní wọ́n sọ pé báwọn àgbàlagbà ṣe sọ ní ẹ ẹ̀fílẹ̀ ní ẹmù ẹbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ òkè sí yọ́ máa tí pèlè rẹ̀ ní wọ́n ní ẹ báwọn àgbàlagbà ṣe wí ìwé yí padà wẹ̀ ilẹ̀ mọ́náwù tẹ́ mà àwọn àgbàlagbà mọ́náwù ọlọ́run dá wọn lóhùn Allahu Akbar so súnà mú enlightenment wá ìyẹn gbìn kankan wá fún ọ àdúrà yìí wà ṣe níye báyìí ìgbàláyé ń bẹ fún ọ láti pẹ́tọ̀ ṣe kùránì ló ní ṣe bẹ́ẹ̀ síbà nẹ́bí ṣe gbé wá nìyẹn ẹgbẹ́ mú sọ dákẹ́ bó ti sọ fún ọ dákẹ́ tó ara rẹ̀ ọgbà tí ó ń gbà tó ti takun tó mọ̀ tí wọ́n bá ní lẹ́kọ̀ọ́ pẹ̀lú àfà àmọ́tò wọn àti bẹ́ẹ̀ náà kìí ṣàìlẹ́kọ̀ọ́ ni ká bèèrè tí ò yé ni nígbà táwa náà bá ti gbé gba ọ̀nà tí ó mẹ́kọ̀ọ́ dání ẹni pé Musa ní pẹ̀lú ẹ̀kọ́ ló fi bẹ̀rẹ̀ àmọ́ ètò tó ń ṣe yílẹ̀ kí jọpọ̀ ta pẹ̀kọ́ ọ takun tó mú ọba fi mà nílì Musa tẹ́lẹ̀ ìyẹn ló fàlà nílì Musa náà fi ṣe kíni ló fi sọ̀rọ̀ táfà bá sọ nǹkan kan tó bá kù díẹ̀ kàtó ní ìtawà mọ̀ àwúgbì ìtawà náà mọ̀ jáde fún afá akàdísì báyìí akàkùránì báyìí nǹkan kan káfà náà mú tí ó fi sàlàyé lórí ẹ̀wà tó tí ó sọ fáwọn èèyàn ní ìta ní ọwà wójú mọ̀lú ọwà kìní kan ọmọ kí wú tí bá máa dáadáa ẹkú ronú pé à sí ibi kùránìlẹ̀ ti ka ojú mọ̀lú àti wé làpálàpá àti ẹ́ sí inú kùránìlẹ̀ ti rí pé èyàn jẹ èyàn kó tó jẹ èyàn kùránìlẹ̀ ti ká èyàn pẹ́yìn ọmọ kí láti béèrè béèrè lọ́wọ́ ara rẹ̀ kó tó béèrè lọ́dọ̀ àfà ok àfà ní pé má bọ̀ wá yẹ̀wò kan aṣọ kí yóò ṣẹlẹ̀ sí gbèsè ayé rẹ fún ẹ̀yìn àṣírí ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà yóò náà ní pé síbà nẹ́bí náà ṣe tí ọ̀nà bá ti fẹ́ lè dàrú mọ́ ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ lọ́wọ́ kò ní fojú lẹ̀ ọwà sọnù lọ́bẹ̀ ẹ̀sì báwọn àfá náà ti sọ ǹkan òdodo tí àfá fi sọ̀rọ̀ yẹn gbọdọ̀ clear sí ẹni tí ọjọ́ ma kẹ́kọ̀ọ́ kọ́dà tó láìpẹ́ yóò béèrè béèrè náà ni ó béèrè béèrè tó bá yọ pé transition plan ni ó wà ó wà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní ní àìfẹ́ jàmú lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí gẹ̀gẹ́ bá kàn ti rújú tó yẹ pé ó yẹ ká kàn sí wájú sí wájú sí ọ̀pọ̀lọpọ̀ ẹwú ọlọ́run ma ṣàánú wa ọlọ́run fún ti mẹ́fà wa náà nímọ̀ àà tó lọ́n dẹ́ fi ìgbàláyè wọn ni wà àà bí bá ti ń bẹ lọ́rùn wọn náà yóò máa wà lọ́rùn tiẹ̀ náà fún délé òun náà ni alẹ́gbùmúsà àti sọ́rọ̀tọ̀ sẹ̀lẹ̀ kò dákẹ́ títí tí a wọ́n fi di pé a níbi àkádìr ló fi sọ pé òun mọ̀ sọ àlàyé fún náà wáṣẹ̀ Àníbí a "Ah, adẹ̀ nífẹ̀ẹ́ sí káàkiri mú sójẹ̀ lè ṣe sùúrù ni irúgbé wọ́n padà wọ́n máa sọ àwọn nǹkan yẹn fún ànẹ́bì Mùsá lẹ́yọkọ̀ kan ìdèjì tí a máa pé òkè tọ̀ àti gbọ́ tí ó ṣe pípí bó ṣe mú ọkọ̀ ojú omi tó fẹ́ fàya ó filẹ̀ ọmọ tó pa ó filẹ̀ ilé tí ń kọ́ ó filẹ̀ wọ́n ni ah, a nífẹ̀ẹ́ rẹ̀ sí pé kó bá lè ṣe sùúrù débẹ̀ ni a kò bá dẹ̀ ṣe kò bá dẹ̀ dà náà Sáyidì fún Jùbẹ́rì lọ́wọ́ sọ báyìí pé Abdullahi bin Abbas àdẹ̀ tí máa ka àwọn ayà yìí, a máa ka báyìí. Bàbáyìí àmáàmà mẹ́rin kí ló mẹ́mí ẹ̀bẹ̀ yẹn ah, wọ́n ní ní ẹ̀yìn odò yẹn ọba kan bẹ́m̀bẹ̀ tí ń gba àwọn ọkọ̀ ojú omi ń gbà lẹ́bẹ̀ẹ́ àwọn ọkọ̀ ojú omi o àwọn ọkọ̀ ojú omi tó dáa ìyẹn ni wọ́n bí ń bẹ nínú bí àbá àbúlá bí àbá jù fún ọmọ káyà yìí pé wà káàna àmọ́mọ́ hún èyí tí àfáwà àbúlá bí àbá jù mọ́ ń kà ní pé ń bẹ wájú wọn o ẹ́ ọba kan tí ń gba gbogbo ọkọ̀ ojú omi tó bá ti dáa ẹgbẹ́ wàkánà ní wàrọ̀ ìhín mẹ́rìnkún ń bẹ ní wájú wọn wàrọ̀ níbẹ̀yẹn kò ní tú sẹ́yìn torí pé ọkọ̀ ojú omi ẹyẹ ti rí kíni ń lọ síwájú ni náà wàrọ̀ àmáàmù ni ní fi ń bẹ ilé iná pé ń bẹ níwájú wọn o ọba àtàtí ń gba gbogbo ọkọ̀ ojú omi tó bá ti dà lòun gbà so Khidir eh, Khadir òun wá fẹ́ ba ọkọ̀ ojú omi yẹn jẹ́ tí òfin nílé gbà lọ́wọ́ wọn torípọ́n ti ṣe lóore wọn gbówó ọkọ̀ bọ̀tọ́bà kan bẹ wájú tó ń gbọ́kọ̀ ojú omi tó bá dá so Khadir òun náà wá fẹ́ jọ̀tí kí wọ́n mọ́ ti já àgbà lọ́wọ́ wọn àmúgbà tí èyàn bá mọ̀ ìdí kí èyàn fi ṣe nǹkan jọ ní èyàn fẹ́ ṣe àtakò fún òun náà ni fi ní àníbì fi ìdè sí ìta a ń tí ò gbó lọ́wọ́ wa ó tún bọ́kọ̀ ojú omi ọjẹ́ wọn tún á tẹ́ẹ̀lì sódò so inshallah ta'ala àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan àti àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tí àwọn onímọ̀ fàyọ lábẹ́ ọgbáyà kọ̀ọ̀kan átùnbẹ̀ máa tún máa tún gbé jáde insha Allah nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí tó ń bọ̀ wá ní iwájú naam kamatu bẹ́ẹ̀ ni inú bí àfáwà abdullahi ibn abbas bí ṣe máa ń ká náà ní pé ọmọ yẹn ó jẹ́ kèfèrí lọ́mọ yẹn òun ni pé ọmọ yẹn jẹ́ kèfèrí àwọn òbí rẹ̀ dẹ̀ jẹ́ òmìnà òdòdó pé wà ámàlì gùlẹ́m fàkánà káfíràn wàkánà àbáwàhú múmìnà wàkánà àbáwàhú múmìnà àwọn òbí rẹ̀ méjì ni wọ́n jẹ́ múmìnà òun jẹ́ kéfèrí so òun náà ni ọlọ́ọ̀bà lásán àkàrà fi ní kúkó sí kúpa débi pé ìjọ tọ́mọ̀ yí bá dàgbà ọlọ́run náà ti sọ pé òun yóò wá pa àwọn òbí rẹ̀ sí kéfèrí so ọlọ́run fi ní pé tí Khadir ọpa eléyìí ni ìmọ̀ tí ń bẹ ní ọ̀dọ̀ Khadir tí ó sí lọ́dọ̀ ànábì Musa alayhi salatu wassalam ó wá sí evidence fáwọn tí ń ṣe súfí pé ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn bàtì ní ń bẹ lọ́dọ̀ àwọn zọ̀hìrí ní ń bẹ ní inú Qur'an ẹni tí nígbàtí ànábì Musa alayhi salatu tó fi lórí ọ̀dọ̀ Khidir ó ní pé mímà ẹ̀lìmùta rúṣìdà mímà ẹ̀lìmùta aláàtẹ́bẹ̀ọ́ka aláàtọ̀àlìmọ́ni mímà ẹ̀lìmùta rúṣìdà Ṣé mo lè tẹ̀lé ọ kó fi mọ̀ mí ọ̀nà mọ̀ tí ọlọ́run ọba lásán átàlá fi mọ́ ẹ́rì pé ìmọ̀ sí ni ọlọ́run ọba náà tún dúnwé rẹ̀ fún ìkẹ́ tó gbé wa lọ síbẹ̀ ní kíkákànmọ̀ ìdí tí ìtẹ̀yí ti wáyé wípé àwọn bà ní sàílà lójú lójú kwẹ́ṣàn ju àníbùkú sáré sọ́lọ́tọ̀ tẹ̀lẹ́ ta ló nímọ̀ jù ó ní ànà nínú àwọn èèyàn èèyàn olónímọ̀ jù olóhun lọ́lọ́dá sọ pé èèyàn tẹ́nà fún wa ń bẹ lágbègbè báyìí tó nímọ̀ jù ọlọ̀ ìdí tó pàǹtí wọ́n fi pàdé nìyàn tẹ́rí ọlọ́run ọba fi mọ̀ Khadir ó dẹ̀ ránṣẹ́ sí pé bí ó ṣe ilé yìí mẹ́ṣe nǹkan báyìí torí ìdí báyìí mẹ́ṣe nǹkan báyìí torí ìdí báyìí èyí yóò sí fún ẹnìkan tí wọ́n lọ́dọ̀ àwọn oníṣòfí nísìn ọlọ́run ní ká máa mọ̀ tí àwọn sọ pé tí ẹ bá wà sọ́là èyàn lè máa mutí lọ́dọ̀ ọ̀tún wọ́n sọ pé torí pé ọlọ nínú màbà àti ní ìmọ̀ mọ́ mutí dáwà ń sọ ìmọ̀ zọ ìrí nìyẹn àwọn sọ pé òkè sẹ́mẹ́ pé ìgbàtà nínú sọ́sọ́ ó ní pé nínú tọ́lọ̀ má ṣe sìná ẹ̀yin sọ pé ọlọ nínú ma zọ ìrí àmọ́ bàbá sí ní tó bá ti wà sọ́lá o lè ṣe gíní o lè ṣe sìná má jalè nínú ma zọ ìrí nìyẹn nínú ma bà sí ní so àwọn bà sí ní táwọn dún wáyé àwọn wá fi sàtakò fún tọ́lọ́hun ò dẹ̀dẹ́ ní kankan sàlẹ̀ sáà bọ́yá inú ṣe amúdá ti já ní ni àbí ṣe Ibrahim ni àbí ṣe Bílálà ni ọlọ́hun ò ránṣẹ́ṣẹ́ ní kankan bèèlè yí pé yóò wà fún ní ìmà so àti súnfí o àdẹ́ntí ìsú súnfí o Quran lọ ẹ̀ká tẹ̀lé ní zọ̀wá nínú Quran bó ṣe hàn sí báwọn mọ̀fà sírùn ṣe tún bó ṣe ẹ̀ká tẹ̀lé yẹn

òfin ànẹ́bì ló gbọdọ̀ lórí ní àyídà kìíyàmù ẹni bá kàkùn mọ́ra pé òun o ìránṣẹ́ kan ni o ìyàmù kan ni o a yẹ̀rìzìmù jẹ̀rí yóò mú tọ́kawa yẹ̀rìzìmù jẹ̀rí yóò mú tọ́kawa bí ó bá ti rí tọ́ka yẹn pẹ́tọ̀ ibi tí mo ti rí tọ́ka ni ọlọ́run ọba ránṣẹ́ sí mi mẹ̀lẹ́gàjì lílù tó wá jíṣẹ́ ni à ń kú ọlọ́run tí ọ̀nà ẹlẹ́sà ń sọ̀hábà tí ó ní ọ̀nà ẹlẹ́sà àwọn ẹlùmí lẹ́yìn wọn tó di eléyìí èyí tí àwọn oníṣúfí ń pariwo kìí ṣe ibíbà ìrìnà ti mọ́ àrùsọ ní títí wọn yẹn kìí ṣe ìmọ̀ ìmọ̀ ni ìṣọ́lọ̀ fún ànẹ́bí Khidir tó fún ẹni rí Khidir rọ́jùlù sọ́ọ̀lẹ̀ so ìmọ̀ ni ìṣọ́lọ̀ fún ànẹ́bí Musa ó yàtọ̀ kò sí ara wọn ni Ọlọ́run fẹ́ fi àjùlọ tó ní lórí àwọn ẹ̀dá rẹ̀ àti nǹkan bí tí ìmọ̀ wa ma ó fẹ́ fi hàn nínú Musa òun ló fa sábàbí ọwá tó láwọn ẹ̀kọ́ rẹpẹtẹ dákọ̀ lórí abala ìgbésẹ̀ kọ̀ọ̀kan insha a máa tẹ̀síwájú ní ọ̀la pẹ̀lú ọ̀dọ̀ abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala àádẹ̀fẹ̀ mímúrí ma àdẹ̀dúgbẹ́ fún lórí bó ṣe tún ṣe tẹ̀sílì tìtẹ̀ nínà ní rọrùn ọlọ́bà kojú kó wúlò fún àwátá sọ àti àwátí yàgọ́ akólẹ̀kọ́lẹ̀ hàrá sáfẹ́lẹ́wọ́dàkùn wassalamu alaikum warahmatullahi